وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم أشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قصة ونور أثر àti ìjọ ọlọ́run fún aṣíwájú wa alẹ́nuwa Muhammad gbogbo àwọn aráalé ànábì gbogbo àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí ó ń tọ ìlànà ànábì títí fi di ọjọ́ ìgbéǹde àǹfẹ̀yàmà abẹ́lúwa tó fi ìfẹ́ sí atọ́rọ̀ yìí náà ó fi kárí gbogbo rẹ̀ ọba wa tí aláǹfààní láti bọ́ra wa ní ọ̀rẹ́ yìí nítòsí àtúnlé jìnnà àti wa pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. nǹkan tí wọ́n ní kí n kàn lé òun náà ni mẹ́rin fún أهل السنة والجماعة ثاني أو ونوانج أهل السنة والجماعة àlàyé nípa àwọn tí wọ́n ń jẹ́ alùsùnà wal jama'a ó pàtàkì gan kí èèyàn mọ̀ ojú ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam tí ó pè wá sí ìpè kárí bẹ́ẹ̀ ká jẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ń jẹ́ mùsùlùmí. òun ni kí wọ́n jẹ́ ẹni tí ó ń tó nínú ìlànà Ànábì sallallahu alaihi wasallam. tí àwọn afá bá ń ṣàlàyé àwọn tí a ń نزل في أو نتكلم أهل سنة نتكلم لغة نزل في على أو أطعم شرائط يطلق مصطلح أهل السنة والجماعة للذين تمسكوا بسنة النبي صلى الله عليه وسلم في المسائل العلمية والأعمالية kéèyàn wọn mọ̀ pé àwọn tó ń pè ní àlùfẹ́ náà lè ọ pàtàkì torí pé orúkọ tó dáa ni láti ọjọ́ tó ti pẹ́ látìgbà tí àwọn sàhábà tí wọ́n ti ń ṣẹ̀lú lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam. orúkọ yìí kò sẹ́ni tí kì í àwọn òṣìṣẹ́ tí wọ́n ṣe rọ́lí wọ́n ní kọ́lá tí máa wọn ní fújú kì í ṣàwọn ní fújú nìkan àwọn iṣẹ́ àgbọn àwọn gan wa máa pe súnà mọ́ra wọn ìtàn sí lára wọn ó ní àṣìṣe àẹ́jú fún àhẹlẹ súnà ó ní àwọn iṣẹ́ àgbẹ̀gàn àwọn ní àhẹlẹ súnà tó tó wà sí pé orúkọ yìí ó kọ sí gbogbo èèyàn nígbà ní mo láìpẹ́ láti jẹ́ bẹ́ẹ̀ àwọn àpáàmọ́ wá ṣàlàyé pé àwọn tí wọ́n ń jẹ́ onítúnnà kódà àyẹ́ ló kóra rẹ̀ pípé onítúnnà ní ní àmẹ́ tó bá ti mú ọyé tó bá ti gbọ́ lẹ́nu ẹ̀yà bó ti súnmọ́ ẹ̀yà yọ̀wà pé ẹni yọ̀kà kóra rẹ̀ onítúnnà rẹ̀ onítúnnà rẹ̀ wọ́n ẹni tó ń jẹ́ àwọn alùsùnà àwọn náà làwọn tó ṣe pé tàbí sàkó lùsùnà tẹ̀lé ìsọ̀lọ́ àlùsùnà wọ́n dì mọ́ súnà nẹ́bì súnà nẹ́bì ni wọ́n máa ń lò ìlẹ̀sá ìlẹ̀lẹ̀ ẹ̀ẹ́dì níyà nípa ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà ẹni pé àdìsọ́kàn wọn nǹkan tí wọ́n ti sẹ́mi pẹ̀lú ọlọ́run ọba tó dá wọn nǹkan tí wọ́n ní ní àdìsẹ́mi pẹ̀lú ànábì tọ́lọ́run fún wọn nǹkan tí wọ́n ti sẹ́mi pẹ̀lú àwọn màláíkà àdìsọ́kàn wọn pẹ̀lú tíra ọlọ́wọ́ ọba tó ṣe pé yóò ṣe déédé tí àlẹ́lẹ́ sọ̀gbọ́n àlẹ́sọ́nà tó mú wọn lọ́jọ́ fún wa. irú ẹni yẹn àwọn là pè ní àhẹ́lẹ́sọ̀nà. tabari yẹn nìkan àwọn adi ní ìbéèrè wípé ayinà wọn kí lọ́wọ́ ọba wa àbúrò náà ní ní ogun bẹ ní òkè àlà àràṣí ó wà lókè àlà àràṣí rẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ láyé kò sí ìtọ́jú rẹ̀ tó ní ọgbẹ́ àá àfihàn alùpùpù náà nílẹ̀ nínú àfihàn àti ẹ̀rí pẹ̀lú ọlọ́run tó dá ọ. kọ́lá bí ìbá kọ́lá ìlànà tó náà ń tó sọ ìyẹn òun dúró pé à ah. ilé ìwà ọmọdé tọ́lọ̀ wà ilé ìjà ọlọ́run ọba rẹ̀ àmọ́ ní ti ẹnì tọ́fẹ́ sọ̀rọ̀ ọwọ́ ni ọlọ́run ò kò síbi tó ò sí kò síbi tó ò sí kò síbi tó wà kò sí yàn ipe pẹ̀lú ìmọ̀ rẹ̀ èèyàn fura pẹ̀lú yẹn pé láìpẹ́ ni yìí àkílẹ̀ àwọn àdúgbò náà kò yé àkílẹ̀ àwọn òṣèlú gẹ́gẹ́ òye àbí lápò ìjọ yìí. èèyàn rí ẹnìkan lè sè ọba fẹ́ sọ̀rọ̀ nípa lẹ́ńtọ̀ wọn rẹ̀ pẹ̀lú lọ́wọ́ ní ànẹ́bì èmi gbà fún èmi sì mọ̀ sí ànẹ́bì ó lè fún mi yọ lóṣòro òun ni àá wọ̀nyí àkédà rẹ̀ pẹ̀lú ànẹ́bì kódà tó irú ẹni yẹn kò sì gbà kódà kó máa pariwo pé èmi láàlùsùn náà kò tó jù mí lọ lù yìí èyàn rí pé àdìsọ́kàn rẹ̀ kò jọ sí àdìsọ́ náà. níbi masáìlì ìlúmíyà ọ̀rọ̀ àkídà ìyẹn tó ti bá dúró lórí rẹ̀ bóyá ọjọ́ ìgbọ̀nyẹn ni bàbá gbogbo tí àwọn afáàmọ́ ń ṣe lálàyé fún wa nípa tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà èèyàn rẹ̀ nìkan lè fún ó sì rí pé èèyàn kú kò ikú yẹn jẹ́ ikú tí ó lágbára bóyá ọ̀dọ́ ni lẹ́nu tó kú àwọn yẹn máa ń sọ pé yé ayé ọlẹ́ sí ní ẹnu orí ayé bò àsìkò rẹ̀ ló tó ó tó sẹ́mi lójú òun ni pé ọlọ́run ọba òun ló ó sì fi àsìkò tí ó kálukú kú kò sí nílé ìṣẹ́jú kan kò sí méjì ayé kankan kọ́ ẹ̀wọ́n pé à ah, àtìkọ́kọ̀ wọ̀ yìí wọ́n mọ̀ jẹ́ sí láàrin tí wọ́n ti sọ̀rọ̀ àmì tó sọ̀rọ̀ ẹ̀rọ nam alẹ́ẹ̀dìmíyà ọ̀rọ̀ àfídà yóò ṣe dédé ní tí ànábì sọ̀rọ̀ ọ̀sọ́lọ̀ mú wa fún wa bákan náà wọ́n lè àmàlíyà àwọn iṣẹ́ tí yẹn máa ń ṣe nínú ìbádà yóò ṣe lè fi ti Ànábì sallallahu alaihi wasallam tó mú wa bọ̀ wá. ìyẹn ni kí ẹni yẹn kò ní máa dé sí tí ń jẹ́ àdáadáalẹ̀ gbéjà kò ní sí nínú ìbádà rẹ̀. àwọn afáàmì tó ṣàlàyé pé ahlu sunna wọ́n ń fi ẹ̀sùn min al-muslimin wọ́n jẹ́ ìjọ kan láàrin àwọn mùsùlùmí alẹ́sí tẹ̀síṣàbẹ̀dú sí manhajìlá alkùrán wà máa já àfisúnnà tó fàṣíyà tó ṣe pé ìlànà ẹ̀sìn wọn ní gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀sìn wọn alkùrán ni wọ́n ti tọ́jú súnnà nàbìsọ̀lọ́ àlẹ́sọ́lẹ̀mù wọ́n ti síwájú ike tó bá wà ńlẹ̀ náà làwọn mọ̀lẹ́sẹ̀ tó ń tà wọ́n. súnà yẹn wá ní yóò jẹ́ àsúnà tó sàhíhà súnà tó lálàáfíà tẹ́bàrẹ́ tó ń béèrè sábà kí ní ẹṣin kí ní sọ́wọ́n ní ṣé àdéhùn yẹn lálàáfíà ẹnìyẹn náà ti rí nǹkan kan mú inú ìlànà àwọn onísúnà. súnà tó lálàáfíà látọ̀dọ̀ àlẹ́ ìtọ̀ mọ́ àlẹ́ ìtọ̀ sẹ́ni ẹ bá fẹ́ máa wá lò ó tó wá máa wájú káàkiri pé kí àwọn sọ̀hábà nábì ṣé wọ́n ti pé nìyẹn irú àwọn ènìyàn ẹni tí a pè ní àwọn onísúnnà àwọn orúkọ oríṣiríṣi náà làwọn èèyàn máa tó ń jẹ́ sí àwọn àfà láti rí àwọn sọ̀hábà tó máa tó fi ṣàpẹẹrẹ alìsúnnà àwọn náà ni wọ́n máa ń pè ní ahlul asar ahlul asar ẹni pé àwọn tó ṣe pé wọ́n á máa wá asar káàkiri wọ́n rẹ̀ ṣe kíní kan wọ́n mọ̀ wá pé kí ni àwọn sàhábà sọ nípa ọ̀rọ̀ yìí báwo ni wọ́n ṣe gbọ́ yé báwo ni wọ́n ṣe lò àwọn náà ni wọ́n pè ní ahlul hadith àwọn tó ṣe pé hadith sallallahu alaihi wasallam náà ni wọn máa mójútó dirayatan wa riwayatan wọ́n mójútó wọ́n sì máa lò ọ̀nà tó gbà wá wọ́n máa wá káàkiri tó àwọn náà ni wọ́n ń jẹ́ bẹ́ẹ̀ láàbì tó náà ẹ̀ lórí oníbídà kó ní kà fún lógóńgó kó tó náà Nabi sallallahu alaihi wasallam kó wá kẹ́kọ̀ọ́ tó náà bídà wípé àdéhùn ní wákàtí kó wá kẹ́kọ̀ọ́ tó náà bídà sọ yóò padà bọ́pọ̀ mẹ́ náà mọ́ sọ ní ahlul hadith bákan náà ahlus sunnah náà máa ń pè ní at-ta'ifatu al-mansura at-ta'ifatu al-mansura àwọn ìjọ tó ṣe pé olówó ọba ní máa ń ràn wọ́n lọ́wọ́ láti dúró lórí òdodo láti dé òdodo yàn àwọn náà lọ́mọ pé ní al-firqatu an-najiya gbogbo orúkọ kọ̀ọ̀kan tí mo ń kà yìí gbogbo ló ní ẹ̀rí lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan àmọ́ nítorí àsìkò wa al-firqatu najiya àwọn ìjọ tí wọ́n là nínú wàhálà láyé àti ní al-qiyama tó alùsùnà yìí ni wọ́n tún wọ́n pè ní as-salafiyyun salafi tó àwa náà là ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kan bẹ wọ́n fẹ́ jẹ́ àlùsùnà àmọ́ wọ́n fẹ́ jẹ́ sálábí nítorí ẹ̀jẹ̀ ni ẹ padà rí ibi tó ṣe lọ́wọ́ sí bàbá kan kan jọ kan ní abẹ́rẹ́ kí ni kóra ní sálábí rí kẹ́rì kí ni kóra ní sálábí rí ọmọ nǹkan tó ń ṣe níjọba òkòtò súnà tó bá máa ń fi ń ṣe súnà iye òṣèlú jẹ́ sálábí ìwàsánà sí yíò alùsùn náà ní jẹ́bẹ̀ torí pé kí ni ìtumọ̀ sọ́lá sí ẹni tó ṣe pé ó ń fẹ̀sìn bí àwọn sàhábà lẹ́bi sọ̀lọ́ ọ̀sọ́lá mi ṣiṣẹ́ tó orúkọ yìí iná ni orúkọ tí èèyàn bá tó gbọ́ pé lágbájá alùsùn asán rẹ̀ nípa ìtumọ̀ rẹ̀ náà alùsùn náà ni tó alùsùn náà ni mùsọ́lá ṣe yìí àwọn àfáà tó máa ṣàlàyé rẹ̀ pé àwọn mímọ ń lo alùsùnà yẹn fí mo kọ́ abẹ́lẹ̀ ṣe à jọ̀wọ́ ni ọmọ fi ń ṣe àdáyanrí láàrin àwọn ṣe àpẹẹrẹ bá ti ṣe ṣe à ó lè fún mi ni ó lè alùsùnà yìí tó ìlú rẹ̀ ṣe táwa níbi tó ẹ̀rí pé ní àárín ẹ̀rí tí mo sọ lẹ́ẹ̀kan pé àwọn tí ẹ̀tún nílẹ̀ mùsùlùmí àwọn ìjọ kan ní láàrin àwọn mùsùlùmí tó túmọ̀ sí pé ní àwọn kíyàn jẹ́ mùsùlùmí èyàn lè jẹ́ mùsùlùmí tí èmi jáde fún náà láyé àwọn tàbíhùn àwọn sàhábà àwọn kan jẹ́ mùsùlùmí kọ̀wárí jìkì ni wọ́n àwọn kan jẹ́ mùsùlùmí mùrìtẹ́zílà ni wọ́n àwọn kan jẹ́ mùsùlùmí múrùjíà ni wọ́n tó gbọ́ àwọn eléyìí náà àwọn tí wọ́n á dúró pé ń gbogbo bí àwọn ẹ̀yà tẹ́yìn ń yà lóríṣiríṣi yìí àwọn òní báyìí yarú rẹ̀ àwọn ni wọ́n ń jẹ́ ahli sunna wal jamaa sábà wọn ṣàlàyé pé ahli sunna wal jamaa kí ni nǹkan tí èèyàn mọ̀ sí dáwọn mọ̀ kọ̀ọ̀kan ìfún wọn àbí sọ́fà tó wọn kọ̀tọ́ ìfẹ́ àlè súnà yẹn ni pé gbẹ́n tí ọba bẹ́ẹ̀ jó ní súnà sí ọ̀rọ̀ òun pé òjò rè ó súnà àwọn kan tí wọ́n máa wò àkọ́kọ́ torí pé kí ni nítawọn èèyàn bí ní pẹ̀lú pé ń jẹ́ ń súnà ní ìsinmi pé pé èèyàn ń lo lórí rẹ̀ àbí pé èèyàn ní ọwọ́ ṣìjáàbù ọwọ́ glove ọwọ́ sock ìpè alùpùpù náà ní ọ ìrọ̀ àbọ́kùnrin obìnrin lọ́tàlẹ̀ oníṣòkòtò pé à oníṣúná náà ni èèyàn kọ́ òun Súfí ṣíà wọn a máa lo gbogbo nǹkan tí mo sọ yìí náà tí a bá lọ sí north ọ̀pàdé ẹlòmíì ó rò pé wọ́n oníṣúná lórí ni lórí pé kí ni irúgbọ̀n rí obìnrin òtún lẹ̀ yìí àmọ́ ìròrí rẹ̀ ọpọlọ rẹ̀ ń fi burúkú ni. torí ẹni yẹn a lè sọ pé ẹ̀rí ìsòkòtò rẹ̀ ni àwọn tó nà lè nínú pé ìsòkòtò ló lọ kọ́ ṣé ẹni tó kọ́ dé àkọ́kọ́ nítorí pé ó lè dì kọ́lífà èèyàn yán ìtumọ̀ tí mo sọ ni pé èèyàn lè má ti ìlú nìkan èèyàn lè má ti ìlú ìjáàbọ̀ ó lè má ti lọ ṣìjà tí ó ti rí pé ẹni tí ń lò yìí ó ń tún lẹ̀yìn àmọ́ pàṣípàṣí ti sọ wọn ẹ̀yìn èèyàn sì lè máa lọ ṣìjà àbùkù máa lọ lọ́kọ́ ọ̀bù tí mo ní nǹkan tí nǹkan lélẹ̀ yìí kì í sọ nítorí náà kankan kí ni wọ́n ti dá mi àlàkídà tó sọ̀ṣe à àlàkídà àsọ̀ṣe à tí a bá ní àkídà tó jìnnà àdìsọ́kàn àdìsọ́kàn èèyàn pẹ̀lú ọmọ tó dáyà ṣé ṣáàkiri bẹ́ẹ̀ ti pa ọ̀sẹ̀lẹ̀ àmọ́tò sọ̀kì kí yóò firi kí ìgbàgbọ́ yẹn kó là pérégedé pẹ̀lú ọmọ tó dáyà màá mú àwọn àlàyé yẹn wá. ìtumọ̀ pé àkídá yẹn láti àfihàn ọgbádùn oníkẹ́ni yẹn ẹbọ yé ó sì jìnà sí i ti ń jẹ ẹbọ ó yé ó ti ń jẹ kúfúrú ó yé ó sì jìnà sí i. tó ẹbọ pẹ̀lú ọba tó dáa náyà rògbòbíyà olùhíyà asúnáwó àtúfáàt alukọ́dárò pé kí gbogbo ẹ̀ ó kílẹ̀ ó yé gan kò ní pọ́blẹ́mù rárá gẹ́gẹ́ bá wà bá túnmọ̀ sí náà sálàyé rẹ̀ yàtọ̀ wa lọ díẹ̀ mẹ́. Tọ́lá ní tàbí ṣèdè yẹn gbádùn. Òun náà ni pé yóò jẹ́ nìyẹn lójú pé ọlọ́run àwọn àṣèdùn pé ọkàn oṣù lọ́lọ́run. Fí àfọ̀ àárín ní gbogbo iṣẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe. Ẹnì kan ò lè ṣiṣẹ́ tọ́lọ́run wa ń ṣe. Iṣẹ́ ọlọ́run òun náà ni dídá ẹ̀dá. Iṣẹ́ ọlọ́run òun náà ni pípa ẹ̀dá. Iṣẹ́ ọlọ́run òun ni fúnfún ẹ̀dá ní arúgbìkì tí ọdún tó bá gbà pé kò sí nǹkan ká tó lè ṣe gba àwọn nǹkan yìí pé kò sí nǹkan tó lè ṣe ń bẹ láyé kò sí nǹkan tó lè mú ẹ̀mí mi kò sí kò sí nǹkan tó lè pa mí kò sí nǹkan tó lè má sì kí ni pọ̀ sí tí máa ṣe pé nǹkan náà bá ti kọ fún mi. so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nípa pé ní ó ṣe pẹ̀lú ìgbàgbọ́ pé gbogbo tó ń jẹ́ rògbòbíyà ọlọ́run tó ti kó lẹ́nu rẹ̀ olùhíyà ọlọ́run àwọn ìbára tí ẹ̀ máa ń fún ọlọ́run pé kó dá ẹni yẹn lójú pé òní kò nǹkan mí àfọlọ́run ẹni yẹn ọgbà pé ọlọ́run ọba olùdó yẹn máa ń fẹ nífẹ olùdó yẹn máa ń ké lọ́lẹ̀ ké ìṣòro lọ́lẹ̀ yẹn bá olùdó yẹn máa ń lọ́lẹ̀ fẹ̀yìn tì olùdó yẹn máa ń retí ìyẹn olùdó yẹn máa ń dùn fún tó yé èèyàn gbogbo tí ń tó sí àkíra náà ni ìfowópamọ́ ìfẹ́ torí ẹni yẹn tí àkídà rẹ̀ jiná ó jìnà fẹ́ bọ́ òní lọlé yẹn ní ẹ bá mi dàbí kò ní ẹ̀kọ́ kò ní dípò burú kaba yẹn tó ń jẹ́ ẹbọ pẹ̀lú ọlọ́wọ́ ọba kì í sóògùn kì í kì í kì í mú yẹn ni pé funfun gbogbo ọṣẹ burúkú tó máa ń kìí kò ní tọ́lẹ̀ kò ní bẹ̀rẹ̀ ọrùn kò ní bẹ̀rẹ̀ ẹsẹ̀ kò ó sì takò pé kò dáa ó ti yé pé ẹbọ ni pẹ̀lú ọlọ́wọ́n bá irú ẹni yẹn ọ̀la yìí bẹ̀rẹ̀ ó ti ní àkọ́kọ́ nínú ìgbà tí ẹ̀rọ ń jẹ́ fa tòkòtò àlọ́ gbogbo yìí ó kìí fi ẹlòmíì yàtọ̀ sí ọlọ́wọ́n ọba nígbà tí ṣòro bá dé tí gbogbo tó sàn jẹ́ ọ̀rọ̀ àkídà sẹ́ni yẹn ó mọ́ níbẹ̀ ẹni yẹn onítúnà tòun náà ní eré ìdìbò ẹgbẹ́ àkọ́kọ́ dáhùn àwọn àfáàtúnà gbogbo tó bá tó gbé dáhùn kalẹ̀ ntí máa ń jọ wọn lójú tí máa ń pàtàkì lẹ́nu wọn òun náà ní àdáhùn ẹ̀rọ ìlà tàfíì wà tàfíì àkídà wípé kí àwọn mùsùlùmí tó ń bẹ nínú ìsìláàmù yìí kí àdìsọ́kàn wọn kó má kí wọ́n jìnà sí ti ń jẹ́ ẹbọ kí wọ́n jìnà sí yányá òun làkọ́ pọ̀ sí ẹ̀rọ fi ń dá ẹ̀dùn jẹ onísùn náà kí ló fà á lẹ́yìn náà fasad al-aqida fasad al-din torí tí àkídà bá ti bàjẹ́ mọ̀ yẹn lára ẹ̀sìn náà ti bàjẹ́ lọ. Tọ́lẹ̀ ni ẹni tí nǹkan ṣe wọ́n ní dákọ̀lọ́ bá ń wádìí mo lè lè ti wá. Tọ́lẹ̀ ni wọ́n sì ní oníṣẹ́ náà ni ẹ kọ́kọ́ fagiri tó di méjì ètò oṣù náà. Torí kí ni ó ti ní ìṣòro níbi ọ̀rọ̀ àfídà? Òbí ní ìṣòro. Tọ́lẹ̀ ni yìí ó wà nǹkan ó ṣe wàhálà ṣe wàhálà ṣe wàhálà wá ní eh, eh, eh, ẹ̀ẹ́dẹ̀wọ̀ wà ní báyìí àti kẹ́ dọ́dọ̀ àwọn àfọ́ onígbàlá bí o rẹ̀ ní àtọ̀ ah, àwọn alọ́bẹ̀ náà nù tó ẹ̀fà gbélé ètò oṣù náà ọlọ́ọ̀yì mo rí àwọn ẹlẹ́yà tó ń lọ ní àwọn tí ó wúṣẹ́ ẹlẹ́yà oníṣù náà kì í ti mọ̀ fún mi rò tó ń tóbò kí lọ́fà ìpínlẹ̀ kí lọ ni ẹwà ló ń kún náà kì í kún ní kún náà tó akéde rẹ gẹ́gẹ́ ìgbàgbọ́ rẹ gẹ́gẹ́ òun àkọ́kọ́ tí wọ́n ti ń lé ní kún náà tó tí ìgbàgbọ́ bá ti dúró tí akéde dúró à ìjẹ́kún náà ẹ̀sùn kọ̀ ní kọ́kọ́ kọlífà ìpín oṣù náà mo rí èyí wà ní wá bẹ̀rẹ̀ àtúnṣe lára rẹ̀ pé àwọn náà mo wá nílò ìjáàbù tó tó láàrin lórí ìgbẹ́ pé wọ́n ti gbọ́ nígbà àwọn ẹ̀ ní ibi kòtò ní ọkọ̀dá púpọ̀ ẹ̀sẹ̀ wàlá ó sì yé onítúnà ni onítúnà pé òun wà nínú túnà ó ṣe pé ẹ tún máa bá àwọn náǹkà bí ibú lọ́wọ́ rẹ̀ ọ̀dánù torí ẹni yẹn kò sì jẹ́ onítúnà kí ló fà táwọn afásùmọ̀ wa ń lágbára lórí ọ̀rọ̀ tàwọn ṣèlú yìí gan-an ìfowó náà ni wọ́n máa ṣe wàhálà lọ́sàn-án lóru lélẹ̀ rẹ̀ ìrúkọ́lọ́ ń dípò ìwà pé làyín aṣèrọ́ làyìn aṣùgbà tó ń ná àìmọ̀lìgbà tó bá jẹ́ bọ́ gbogbo iṣẹ́ yẹn bàjẹ́ yẹn gbogbo iṣẹ́ bàjẹ́ yẹn yẹn lọ. kí wàá ní àìyẹ lọ́fà ilẹ̀ tó ìjáàbù kí láǹfààní ìjáàbù lọ́fà ilẹ̀ tó kọ́sọ̀rọ̀ lára lásìkò yìí lára tó túnbọ̀ fílmọ̀ pé lágbájá yìí àwọn eléyìí tí ó fẹ́ tẹ̀sí súnà lọ́rẹ́ ṣe ìgbẹ́ náà àwọn afá súnà sáré pé ìkúnlẹ̀ ẹbọ ni ìtẹ̀kíyàn ẹbọ ni ẹ̀kọ́ lọ́ra kókó ẹ́ ìní dábìlẹ̀ wò wọ́n. irú àwọn kaba yẹn nígbà pẹ́ ẹni tó fẹ́ fi súnà lélẹ̀ àwọn pé ah ìbílẹ̀ wa sọ lé yìí ah ṣé òun ti ṣe tán èjìdán tó òun náà ni pé ọlọ́wọ́ bá ní tó bá jẹ bọ pẹ́rẹ́ láyá ìgbà tó ń na àmẹ́lìkà gbogbo tí ó ti bàjẹ́ tó bá kẹ́lẹ́ bí màtúrì oní màmá yìí ṣe kébé ńlá iṣẹ́ àn dákọlẹ̀ náà ìmọ̀ tó ní ògbọ́lọ́dọ̀ sùúrù nǹkan mi mọ́ ọlọ́run nínú ọkàn rẹ̀ nínú gbàgbọ́ rẹ̀ wọ́n wá ti lè wá bọ́ sọ́dọ̀ ọlọ́wọ́ ọba àlẹ́bí ẹja kọlẹ̀ náà yọ̀ wọ́n náà kò sí èméjì mẹ́. tó náà ni ọ̀rọ̀ tó lè ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà à kì í ṣe ìfẹ́ kéré o àwọn àfáà tó lọ̀rọ̀ tó fojú wò epo tó kéré wò. kọ́dà ọ pàtàkì lọ́dọ̀ àwọn àfáà tó lọ̀ ju kí wọ́n máa píríkì fún kírísítẹ̀nì tó wá wọnú ìsìlámù lọ. kí kó bọ́ nínú ẹbọ yẹ́nyẹ́ ní máa ń pè wọ́n di kán ní alọ́lẹ̀ ń pe kìtìtẹ́nì tí kò wọ́n islam lọ náà bá tún náà ibùdó bẹ́ẹ̀ lọ. ó ní معلوم أن المسلمين هم رأس كل هم رأس كل المسلم oúnjẹ láwọn mùsùlùmí yìí àwọn gẹ́gẹ́ ni ráàtù gbogbo àwọn ìyẹn ni pé kápítà ni wọ́n jẹ́ pẹ̀lú tó máa ń ṣe dáwà àwọn gẹ́gẹ́ náà máa ń jẹ́ sẹ́ńtà dáwà mùsùlùmí dáwà ẹni tó máa ń ṣe dáwà àwọn mùsùlùmí ni. ó ní تصفية الاعتقاد شيء من الشوائب الوثنية هو من باب حفظ المال. ó ní kí àwọn àfa tí wọ́n ní ìkúléyà nípa pé a fẹ́ fọ àkídà àwọn mùsùlùmí a fẹ́ ti تصفية rẹ̀ ká pọ̀ ọmọ kúrò níbi tí ń jẹ́ ẹbọ ó ní òun gẹ́gẹ́ ni ní ń bá rẹ̀ ṣègbọn máa òun jẹ́ pé èèyàn ń ṣọ́ dúkìá tí èèyàn ní tó ń jẹ́ kápítà èèyàn sí ẹ̀mí fi business kọmọ sọ pé one million mo fi bẹ̀rẹ̀ tí one million mo fi bẹ̀rẹ̀ ìfẹ́ kẹ̀kẹ́ ó ṣe owó yìí tí kó tó bá rajà ní ìsìn lónìí wọ́n ní five hundred naira ní oṣù náà five hundred wọ́n wò pé ìlú wà ah, ní ẹni wọ́n ní ìjọra méjì òfin méjì one thousand one náà lọ́wọ́ ah, ẹnìkan dé wọn ní ìyẹ̀sán náà yẹn lọ́dún méjèèjì yóò fẹ́ ah, mẹ́ta bí méjì wọn fà ìmọ̀ mẹ́ta méjèèjì àmọ́ tí wọ́n wò ní kí one thousand one rà bí n ta pẹ̀lú tó lówó rà ní ọ̀gẹ́ náírà yìí ẹ̀wọ̀n wọn yìí ń jèrè ọ̀gẹ́ tó báwọn akóńdáwà ṣe mọ̀ rí nìyẹn ẹni tó bá ń jẹ́ pé dáwà ní í ṣe kí mùsùlùmí kó centralize lérí mùsùlùmí pé bó lọ́ọ́ ṣe bọ́ níbi ẹbọ wọn là kọ́kọ́ nǹkan tí wọ́n ń ṣe wọn pé bó ni mùsùlùmí ò ti là níbi ṣàwá ìbò ṣèkìyà àlùwọ́sàníyà àwọn nǹkan tó máa ń rọ̀ mọ́ ẹbọ títí tí mo wà nínú àkídá yẹn tó àfáàtú náà kọ́ mọ́ wá ọ̀nà bí ti mú wọn inú ìwé àwọn nípa amma da'watul kafir ila islam wọ́n ní káàmù wá pé kìlú pé wọ́n náà wá di islam wọ́n ní wọ́n wà ní bá di sọ́lábù ribush ìrè ń jẹ́ nìyẹn ìrè ni tóbi tí máa ń jọ ẹni tó máa ń ṣe business lójú òun náà ní kápítà rẹ̀ ní ìtò fi ra ọjà gẹ́gẹ́ náà ní ọkọ̀ máa ń rántí yá kí n sábà tọ́ kí n má tọ́ kí n bá ti dé bí ọ̀rọ̀ ìjẹ́ àkílẹ̀ bó ṣe pàtàkì níbi ìjẹ́ àlùfún náà ìyẹn ìjẹ́ àlùfún náà pẹ̀lú eré àwọn ò àlùfún náà òun ti mẹ́rẹ́ òun ti rẹ̀ àlùfún náà òun kúnlẹ̀ ju èsì ìṣetán àlùfún náà òun bẹ̀rù ayé ìṣetán láti jẹ́ àlùfún náà òun kó kí kí ló dé àwọn ẹni arúgbó yìí náà ni òun sọ̀rọ̀ àrẹ níjẹ́ àwọn orí ìjẹ́ náà èsì ìdíbẹ̀ rárá tòun lè fi àkílẹ̀ àrẹ́gbà fún ẹnìkan tó ń ṣe aburú fún ọ yàtọ̀ sí ọlọ́wọ́ ọba ìròyìn àkọ́kọ́ ni eléyìí. a ní kí lọ jàmọ́ a nínú tí o tí mo ti ń dá wọn mọ̀ pé àwọn rèé al-ihtikam lil Qur'an wa sunnah gbogbo nǹkan tó bá ń fà láyé wọn tó bá jẹ́ ọ̀rẹ́ ẹni tó bá já tó bá ti ní tó bá sọ wọn pé nípa padà sí lil Qur'an ṣe ní àdéṣe yìí ó sì tẹ lọ́rùn pé tó tẹ̀lé káfí yẹn gùn lọ náà dàgbà òun náà fún omi tún náà. tó abẹ́sẹ̀ kọ́ sọ fún pé sáǹfà yìí ìdí kò ránù wí lélẹ́yìí fún mi à ó lè ní ẹdí ọdẹ kí n rí ẹbí ìhàn tó báyìí ẹ àtúntò tí bẹ́ẹ̀ náà bá àdébà rẹ̀ àdéhàdé tàbí sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sọ́dọ̀ tí tó wí اللهم انت مصرات النور آية 62 ولألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت فقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يذلهم ضلالا بعيدا اللهم بني هو الذي يراه كلين أنهم آمنوا قالوا لي بقى المسلمين kọ́dà nígbàgbọ́ sí ìdíwà nẹ́bí mú wá àmọ́ gbàtí wọ́n fẹ́ ṣe ìdájọ́ lérí ọ̀rọ̀ kankan ọ̀dọ́ sọ búùtù ni wọ́n wòye hàn ìdájọ́ sọ búùtù ni wọ́n wòye hàn ẹni pé ìdájọ́ tí tó gbóhùn tó máa ti gbé kalẹ̀ ní ìdájọ́ tó yàtọ̀ sí òfin ọlọ́run sọ búùtù ni ọlọ́run nílẹ̀ tí mo ṣe tán ọlọ́run ti pa wọ́n láṣẹ wọn kí ká má tẹ̀lé àwọn sọ búùtù yìí kámọ́tì nǹkan ní ìlú ìdájọ́ ìṣẹ̀lẹ̀ ayé wa kámọ́tì nǹkan ní ìlú ìdájọ́ ìṣẹ̀ wa àmọ́ ṣe tán òun gbòòrò láti kó àwọn èèyàn lórí. ọlọ́run gbogbo náà ayà mi pé a ní òjíṣẹ́ ni tẹ́ bá ti ń fa nǹkan kan ìfẹ́ bọ́ kíkó tó náà lọ rẹ̀. ló sọ́ra tó lè sá ayà mi ti náà olúwa ní ìyá yóò lẹ́dí náà àlọ́ فرجوه إلى الله ورسوله ذلك يعني ذلك خير وأحسن تأويلا كل واحد يعني يبقى يقول بدون التأليه لو التأليه والشيء المنافقين وإن تنازعتم في شيء كيف القضاء شيء إذا الجنيا كيف ترى ìkíní ìdá ilé ìní ọ̀dá ilé ìlú ọ̀dá ilé ìní ọ̀dá tó olúwa ní فرجوه إلى الله إذا فرطوا لهم كيني قرآن صار والرسول إذا فرطوا له جيش لهم كيلو جيش صار نقول له أنه حديث النبي قالوا أنا آه ذلك الخير يقول له لي يعني جن سنة ọmọ náà ni pé ẹni ká fi kọ̀ọ̀kan lò yẹn jù rẹ̀ ẹni ká fi àdéhùn yẹn jù rẹ̀ ní kí fi yẹn tó ṣe tí ẹ tí kìí bá ti wà lára rẹ̀ tó ọkọ̀ yóò kú lẹ̀. Islam ẹ̀ṣẹ́ tó sẹ́m tó ní ọmọ ṣùgbọ́n wọn. Wọ́n ní iná àhàkọ́ náà ti di àǹtẹ̀ fún náà yíyẹ tó kọ̀ tó Nàìjíríà. Wọ́n lẹ́ tọ́ lẹ́tọ̀ọ́ ká pé pé àwọn àlùsùn náà ṣe tó ní wọn wọn lẹ́ẹ̀kan òun náà ni àlùsùn ọdún àdáyà pé àwọn tó lè máa jẹ́ orúkọ yẹn àwọn náà ni ahlul hadith wa sunnah. أو أهل الحديث أو الجنة الذين ليس لهم مطبوع يتعصبون به هو ذلك ثم نستطيع أن نجد رسي إلا رسول الله أقول تشيرون أرجونا ولذلك كني أخالا وجالون أن يسير أخاله كني أهل كني ألوه ìdí ẹni tó bá ti rí báyẹn ẹ̀dùn wákò ẹ̀dà ìrìn náà ọlọ́run kan ní mọ̀ rẹ̀ wọ́n tún wá ní ìmọ̀ rẹ̀ àwọn náà mọ̀ bí akọ̀wálì yìí wà àṣẹwálì yìí wọ́n mọ gbólóhùn ànábì wọ́n mọ iṣẹ́ ìṣesí bá ànábì ṣe máa ń ṣe wọ́n bá jó ń tún náà kí kí ànábì sọ bóòlù ànábì ṣe máa ń ṣe bóòlù ṣe sí rẹ̀ wọ́n bá ah, onítún náà ní eléyìí ìròyìn ẹlẹ́kẹta òun náà ni àyùwàsàtìyà wọ̀lẹ́sìlá ẹnu bá jẹ olókùn náà sí wọ̀gídàmà òun ni pé wọ́n máa ń wà ní ìwọ̀ntúnwọ̀nsì déédéé náà lẹ́nu bá wọn wọn ò ní ṣàṣejù wọn sì ní ṣe àṣejù níbi àkídà wọn wà ní wásà ẹni tí wọn wà ní dọ́gbadọ́gba náà ní bí n tàbí gbé wọn sí yẹn sẹ́nu wọ́n lù pé àlejò ìlà ìlú báyìí lọ. bákan náà wọ̀sùlù wọlé ìbàdà nípa ọ̀rọ̀ ìṣẹ̀sìn ní òní ṣe ń sáré níbi kan ṣe lọ. bẹ́ẹ̀ náà ni ìwà wọn ó pé irú ìwà wo làlẹ́ ìtọ̀gbọ̀n sọ́dọ̀ ní ká wù. àwọn tó ń dá lùkú lọ́nà wọ́n ń la ya gùlùúnì sílẹ̀ ìlẹ̀ náà wọ́n sọ̀rọ̀ ṣe. alùpùpù náà nípa àwọn ẹni rí pé ẹni yìí ẹni orin ni wọ́n ẹni ọlọ́run ni wọ́n ń ní kọjá àlà àkọ́kọ́ náà ìkọjá àlà níbẹ̀ tí máa jẹ́ oṣù náà ẹ̀ ní gbọ́ kọ́lanu bá pé àwọn lágbájá wò lé ọlọ́run tẹ́bárí ọ̀tọ́ bá sọ pé lágbájá ah, ah, ah, àwọn wòlé ọlọ́run ẹ̀rìn jẹ́ orí ìṣòro pé àwọn àbáwá nígbà àgbàdá ìṣàlùmí àwọn wòlé ọlọ́run àà òdì nítorí ìlélò àdíṣe ìfẹ́ra ní pàtó ilé náà dání tó o ti ní ìṣòro ní yẹn báwọn. tó ní pẹ́kẹ́ ni àdìsún náà kò sí ẹ̀rí kankan lẹ́yìn amẹ́ríkà wọ́n rẹ̀ kankan lẹ́yìn àwọn tí amẹ́ríkà wọ́n fẹ́lá mú ní pé kò sí ẹni rẹ ni wọ́n sáré bí ti ní ọgbẹ́ ẹni rẹ làwọn eléyìí lọ́dọ̀ àwọn sàhábà rẹ̀ àtàwọn kọ̀ọ̀kan náà tàbí olùkálẹ̀ ti dárúkọ wọn kalẹ̀ bírò wẹ́ẹ̀lì kàlùfàrà ní ṣùgbọ́n bàtọ̀rì tó kálẹ̀lì ti dárúkọ rú àwọn voice yẹn kalẹ̀ tí mo gbọ́dọ̀ dáhùn níbi pé èèyàn gbọ́dọ̀ ṣe ìlú ti báyìí lọ́dọ̀ àwọn tó bá ti yàtọ̀ sí wọn èèyàn gbọ́dọ̀ là mọ́lẹ̀ báyìí pé lágbájá ẹ̀yìn ọlọ́run ni ẹ̀ńtẹ́ bá gbọ́ tó bá sọ báyìí yẹn ẹni yẹn kò sí ìbọn tí ń jẹ́ ìlànà mẹ́tọ̀ bàbá náà ti ń jẹ́ ìjálè tó náà yìí kọ́nà lè yà yín lẹ́nu ẹni rí yàn ó ti máa mú bá ju bóòlù káàkiri ta gbangba ó ti máa bá àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn sọ̀rọ̀ ó ti tó ní jẹ́ ọ̀nà rẹ̀ kẹtẹ ẹ sì rí pé iṣẹ́ ẹ̀kọ́ mọ̀ tí wọ́n fi ń dáhùn sí náà ẹni yóò ti mọ̀ ọ́ ẹni yóò ti mọ̀ gbàtí ẹ bá ń ṣe gbèrè tó tó lánú tó ní Ahmed Tijani ọ̀kan nínú àwọn ẹni ọlọ́run àwọn kọ́ nínú àkéde àrùn sí náà kí ló fi hàn pẹ́ ẹni ọlọ́run وهذا يدعو إلى السنة يدعي أنه يدعو إلى السنة قلت تقول كنت في السنة قلت بعمل الدار كل ولي الله أقول أقول شيء ما في ولي الله دلنا ǹjẹ́ iṣẹ́ tí àwọn àtìdáni gan tẹ̀lé tó ṣe kalẹ̀ sínú ìfún mi ọlẹ́tọ̀ọ́ fún ìpínlẹ̀ ní ọlọ́run. tó ọlọ́run bá tó ìfún àrùn tó kílẹ̀ ní kí wọ́n dá tó jẹ́ kó wọ́n ti sàkóso ẹ̀ gbọ́dọ̀ fọ́ra yín náà ẹ gbọ́dọ̀ pẹ́ nìkan pọ́ mọ́ wọn náà mọ́tò pé wọ́n mọ́ mọ́tò pẹ́ nìkan mọ́ fún wa ẹ̀dáàbò bí mo lè takọ̀ bí mo lè tó mọ́ tó ọ wàá tó kéré láti rí àwọn sàhábà àgbóyè àwọn ẹni rẹ ni wọn àwọn tàbí rúùn àwọn ẹni rẹ ni wọn àyè mọ̀ mẹ́rẹ̀ẹ̀rin àwọn ẹni rẹ ni wọn ọwà tó fà á ọwà tó dédé akọ́kọ́ ní dèlá ní àmúyàtì ìjá ní Ibrahim Niyati àbá òkè òkè òdèrè lọrin àbá òkè kéde ká ọwà tó tó tó tó tó àbá àbájọ owó mẹgbàgbé àbá àbájọ owó mẹjẹrẹ àbá àbájọ owó ọwà tó fà á ọwà ní gbogbo àwọn ènìyàn àwọn ènìyàn ọlọ́run ká ló tún lè sọ ọ̀pẹ̀lẹ̀ ọlọ́run wa tó ìṣòro láńlá nínú nǹkan wọn o ẹ dákun bá tí àfà tó ń pè àwọn èèyàn sí nǹkan báyìí tí ò yé bóòlù ṣe fẹ́ yá àwọn tó ń kọjú dé bá ìṣòro lọ́la ni ó mi pé ìpìlẹ̀ ìpìlẹ̀ tí ẹ̀rọ tí mo ń túnà jẹ kò sí kò sí náà òun náà ni pé wàlá yàtẹ̀kìrú nà gòlù wàlá yàgòlù ò ní ò ní rí ẹni tó ń jẹ́ ẹni tó ń rò pé ẹni rẹ náà ni tó wà fojú yẹ pẹlẹ rẹ tó tó wà ní wáṣẹ àwọn ènìyàn wọn yẹn lè sọ kódà àlejò sọ ní pé tó bá mọ èèyàn ó mọ ọmọ ọkọ rẹ ọmọ ẹbí ṣe ń ti gbogbo ẹ lọ́mà wọ́n á rí pé òun rí kankan ó ti ní apá sí òfin ọlọ́run àwọn tó kàn wọ́n náà ni pé ah, ah ẹni yìí gbogbo gbàdágà ni máa ń bá ànábì ni sọ fún wọn sọ tó bá fẹ́ sọ̀rọ̀ ọ̀pá rẹ̀ wípé àṣìbò mú kàdá wọn lọ wọn ṣàṣìbò èmi ń rò pé mo ṣòrí àmọ́ tó ọlọ́run náà jù mí lọ. kájẹ̀ fẹ́ sọ pé àwọn ẹni rere kan ní àwọn tá a rò nípa àwọn ẹni ọlọ́run àwọn ẹni eré ni wọ́n èèyàn fúrì lókè wọn làmọ́lẹ̀ sẹ́nu eré ni ẹnu eré ni wọ́n tó bá tó pa kíyèsí rẹ̀ náà kò tó gbọ́ náà ó tó pọ̀ sí náà ìtumọ̀ rẹ̀ náà ní pé kò sí ìṣẹ́sẹ̀rẹ̀ ẹ̀rọ gánbẹ̀rù ó wò pé ó ń sáǹd fọ́ọ̀nì kó mọ́ pa ẹni yìí ní orí ọlọ́run bóun ni àkídà ẹni káṣẹ́ ni mo wá bó lórí sáǹd fọ́ọ̀nì sí yẹn tòun tó bá tó ń pé léyìí ẹ̀rí gbogbo ìṣòro nìkéyàn gbà rẹ̀ alùsùnà wọn jọ kàwárìjì bí wọ́n ṣe máa ń ṣe ẹgbẹ́ ara wọn kàtí àti wọn fẹ́ ṣàlàyé wọn àwọn kàwárìjì àwọn onígbàgbọ́ tí wọ́n bá rí yẹn lẹ́sẹ̀ kò ṣe nǹkan kan tí ń jẹ́ òfin ọlọ́run tó kàn ń jẹ́ ẹ̀sìn ńláńlá ó ti dìbò rí wọn bí alákòjú rẹ̀ ẹ̀dọ́ ń fa ẹ̀rọ gbà lọ́dọ̀ kàwárìjì ìbò rí ẹni tí kò lọ hijab kò lọ lè fọ́ lọ́dọ̀ khawarij ìgbòrí ni ìlú ń ṣe lọ́wọ́ kàbáyé àwọn ẹ̀jẹ̀ ńláńlá náà ni. tó alùsùn náà rí báyẹn ẹni tó pèrè gbọ́dọ̀ àwọn okó ẹsẹ̀ lọ́dọ̀ kàbáyé lọ́dọ̀ àwọn khawarij ìgbòrí ni alùsùn náà rí báyẹn. ẹni tí ń parọ́ lọ́dọ̀ khawarij ìgbòrí ni alùsùn náà rí báyẹn. gbogbo àwọn tí wọ́n kà yìí alùsùn náà kọ̀ tí wọ́n bá ti ní ìṣòro pẹ̀lú ọ̀rọ̀ ẹbọ olùmùsùlùmí ni wọ́n pẹ̀lú ìgbàgbọ́ wọn tí wọ́n ní tọ́lọ́run fún ọ̀ṣẹ́ bọ́ àmọ́ òkì ni wọ́n pẹ̀lú àwọn iṣẹ́ bí wọ́n kàkà rẹ̀ tó ń ṣe yìí ẹ olùsùlùmí ni dáadáa ní ìpín ìmọ̀ mẹ́bọ àwọn òkì ni wọ́n ní kí ní ṣe ìmọ̀ ìṣèjì náà òkì ni àwọn ọkọ̀ arọ́ nàìjíríà alùpùpù náà jẹ̀mọ́ à tó bá rí ẹni tí ó lọ lè jáde ní ìpín wọ́n ti mú nǹkan tí wọ́n ti rí wọ́n ti mú wọ́n ti sáré lọ bóyá ọwọ́ ìjọba tẹ̀ ni wọ́n ti pa àbáwọn ẹni wọ́n sún bẹ́ẹ̀ wọ́n ṣe báwọn ẹni aburú kìíní yẹn wọ́n ṣe bẹ́ẹ̀ tó sì pé ọjà lè lóòótọ́ náà ni sẹ́kó kú sí olè nu alùpùpù náà rí wọ́n sì gbé tó bá ṣe wẹ̀ wọ́n sì wẹ̀ wọ́n sì lọ lè kí òun fi là ó sì tó lọ́dún lọ́dún mùsùlùmí torí pé wọ́n lè fi kìí ṣe kùsùlùmí pé kọ́ dá wọn lójú pé ó máa ń kí òun kọ́ dá wọn lójú ní kìí ṣe wọn pẹ̀lú ọlọ́wọ́ wa ló sì lọ lè fún un. àmọ́tọ̀ ẹnìkan wọn bẹ lónìí yìí òun máa ń kí òun sọ kóló ti lọ lọ́kàrí ó ti gbogbo gbogbo bí ẹ̀rọ ṣe ni wọ́n ti máa ń gbáwẹ̀ ọwọ́ àti pé ó gbé oúnjẹ sọ́rùn gbogbo oúnjẹ sí ọrùn ọ wá kú pẹ̀lú pàrọ̀ alùpùpù ní ẹ̀rọ àbílẹ̀ ẹ̀gbọ́n ọ̀fún. tọ́tù wá kìlọ̀ fún kìlọ̀ fún gbogbo kú ní ẹni tó wọn sọ̀rọ̀ àtọ̀ wọn ẹ̀sìn wọn kalẹ̀. tàbí ẹba gbogbo ẹni lókun sára rẹ̀ kùtùkùtù yìí agbárí gbogbo ẹ̀. ń tó gùn ọmọ máa ń kírun alùpùpù ní ẹ̀rọ àbílẹ̀ òní sí tó bá kú torí pé kí lẹ́nu yẹn ikú ń jẹ́ ìpìlẹ̀ ìmọ̀lẹ̀ ti bàjẹ́ lára rẹ̀ tẹ́lẹ̀ yìí ẹni tí ò ṣe fún pẹ̀lú ọlọ́wọ́ ọba alùpùpù náà kì í ṣàkejì ó parọ́ àwọn èèyàn láwọn yóò sì ṣe àṣẹ ìṣó tó náà alùpùpù náà láàyè ìbìlẹ̀ mìíràn lè fi sọ ẹ̀rọ ìlú àlùyẹ̀ kọ́lé bẹ́ẹ̀ lè dùn mìíràn kó lè bí ní ìbẹ̀rẹ̀ ẹni tí ọba ń yapa nínú ìlànà ẹ̀sìn alùpùpù náà wọ́n ti ń ṣàkóso pẹ̀lú wọn wọ́n ra bá a ṣe wọ́n ba wọ́n kò ní ẹ̀sán rẹ̀ jẹ́ bí ìsọ́n bá ti gbé kalẹ̀ ní pípékele ọlọ́run bá ní wàlá rẹ̀ ti gbé lọ́jà fún mi ṣọ̀rọ̀ àlọ́ fún mi àìlà ẹ̀là gba ìdílù ìdílù wọ akọ̀rọ̀bù lè tọ́kọ̀ wa. tó alḥasan bàtọ́lì rahmanulah ó ní àtúnná. orí bí ń jẹ́ súnà gẹ̀gán káàlágbájá ń ti súnà olùwà lẹ́rìí ilẹ̀ ilẹ̀ àhà ìlà orí mo fi ọba tó bá mi búra. bẹ́yìn náà ló zálí wọ̀lì jáàfì aláṣejù aláṣeètò súnà gẹ̀gán àárín wà ẹni pẹ̀lú aláṣe súnà kò ní ṣàfihàn ẹni pẹ̀lú aláṣe súnà kò ṣàfihàn ọwọ́ àláàrin àárín yẹn gẹ́gẹ́ òun ni tí alẹ́ sọ̀rọ̀ sọ́nà mọ́ wa sọ́nà ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àìlẹ́yìnhà ẹ̀ṣẹ̀ sùúrù lórí رحمكم الله لو بقى مكاني قل فإن أهل السنة قل تدعوا أهل السنة كانوا أقل الناس فيما مضى نعم وكردوا نعم تقجلوا أنا تمكري فهو أقل الناس فيما بقي وذكرنا نعم تقول الذين لم يذهبوا مع آل الأطراف مع الأطراف في إطرافهم ولا مع آل البدع في بدعهم àwọn tó ṣe pé wọn ní lọ pẹ̀lú oníbídá àti ìbídá tí wọ́n ń ṣe wọn ní lọ pẹ̀lú àwọn alátẹ̀jù lédé àtẹ́jú wọn wọ́n tán bá rú ó ṣe sùúrù àyàkùn nẹ́tì lórí súnà hátà lákú rọ̀bà ni wọ́n ṣe títí tó fi pàdé ọlọ́run tó mọ̀ sí sùúrù lórí súnà náà وكذلك إن شاء الله فقولوا أصلا باطل لك إن أهلي باي إن أهلي أهلك أهلي باي ونسمى شريعة tó ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà nínú àwọn ìṣẹ́ tí àwọn àìsùn náà òun náà ni wọ́n máa ń ní àdìsọ́kàn ipe anàtọ̀rẹ̀ kọ́tà hùm àwọn anàtọ̀rẹ̀ kọ́tà sọ́lá fi sọ́ọ́lẹ̀ ìyẹn àfìlẹ̀mùwẹ̀l àìlẹ̀mùwẹ̀l àṣà ó gbà pé ìlànà àwọn sàhábà kúrú ní ìlànà tó dá láti fi ṣẹ̀ṣẹ̀ kò sí ìlànà ní tó dàtò gbogbo tí a fẹ́ ṣe lẹ́sìn ẹ máa rí ẹni tó bá jẹ́ fún mi ẹ mọ̀ wípé bó báwo làwọn sàhábà ṣe gbà lọ́dọ̀ mẹ́tọ̀ náà rẹ̀ pẹ̀lú ẹni tí ẹ bá kí wọ́n rí báyẹn ibi tí wọ́n ṣe nìyẹn àbí tó bá yọ lóògùn ẹ tó wá ní pé ẹ dákun tí wọ́n kò ní sún lẹ́rẹ̀ nìyẹn ọlọ́run ti sọ̀rọ̀ àwọn sàhábà wípé ìlànà wọn tẹ́ bá ti ń tọ́ èyí ọlọ́wọ́ yẹn ń ṣe والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه سورة الصلاة هي إليك يا واحد ọlọ́run ní àwọn sàhábà tó jẹ́ inú àwọn muhajiru ni àwọn tó ṣe é jira wal ansar àtàwọn ará madina wal ladina taba'uhum bi ihsan gbogbo tó bá tún tẹ̀ láwọn náà radiyallahu anhu ló wà ní mo ti yọrù sáwọn ẹni yìí gbàtọ́ mo ti ló mo yọrù sáwọn èèyàn nípa ìlànà tó fẹ́ ká nìyẹn inú adájọ́ sí mọ ìlànà wọn ní ọmọ àpọ̀ sínú mọ̀tòrìwì ọ̀kan náà àwọn fàábà ni ò يبقى هو شواذ جلي على كيفهم إنه مفهوم إن من كان مستنًا بل يتأكسى بأصحاب رسول الله ولو طبعاً شئتنا أنت هذا الذي مفهوم أنتجاو إذا كنت قال فيانا إنه رسول يقول لك إنه يقول فإنهم أبر هذه الأمة قلوباً أهلا كما جاجب wà ẹ̀lọ́pọ̀ àìmọ̀ àwọn ènìyàn wọn jìn wọ́n gbọ́ ẹ̀sìn yíyé ju gbogbo wa قوم اختارهم الله لصحبة النبي قالوا الله شعب لك تقجة صحابة يبشي بقى النبي صلى الله عليه وسلم بشر تقالوا لي ولا لا يكفي على كي كابتون كابتون يريدي أو تقول لي bákan náà àwọn òṣìṣẹ́ alùsùnà wọn náà ni pé àlìjábọ̀ ìlú bẹ́yìn lè ilmi wọlé ìbáda alùsùnà máa ń ní ìmọ̀ wọ́n tún ní ìbáda wọ́n lọ jọ sí ìfọ́lọ̀ wọ́n tún ní ìmọ̀ tẹ̀pẹ́lú ni ọlọ́lẹ̀ kéwú ó kéwú lóòótọ́ àmọ́ kéwú kí ọ̀rọ̀ kéwú kí ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá rẹ̀ ó kéwú ó lọ fi sájà òṣìṣẹ́ tọ́kọ̀ pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ó sì lọ kéwú olójú alùpùpù òfin báwọn alùpùpù ọ̀jẹ̀ tí ó ní ìmọ̀ wọ́n tún ní ìbáyà alùpùpù náà wọ́n ní àwọn kankan tí wọ́n fẹ́ ọ̀rọ̀ ní ìgbó ní wọ́n ìbáyà yìí ọlọ́wọ́n á fi àwọn nígbà rẹ̀ ní sí lọ́rùn gbogbo gbogbo ní mọ́ndé tuesday ẹ̀yà mọ̀lúbíìdì gbogbo ẹ̀ ní ó ní mọ́ndé ọ̀rọ̀ ẹlòmíì lọ́sílẹ̀ ọ̀rọ̀ ni ẹlòmíì gẹ́gẹ́ bí ẹ̀mọ́ mọ́lì ti ṣàlàyé ike oríṣiríṣi nǹkan ẹ̀ gbọ́dọ̀ wú pé ìwúlò náà ti sọ̀rọ̀ nínú ọ̀nà ìbára yìí tí wọ́n á dúró lọ gidi gan-an. tó alùpùpù náà wọ́n máa ń ní ìbádà papọ̀ lẹ́sẹ̀ rẹ̀ sọ́wọ́n yẹn ní ìbádà ni pé yóò tún ní àṣekún lẹ́yìn tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀yà wọ́n yàtọ̀ fọ́nrán mi ti ní pé ìmọ̀ nìkan ni wọ́n máa wá kí òní tẹ̀sán ó ti yàtọ̀ fáwọn tó ṣe pé ẹ̀sìn nìkan làwọn máa wá kí òní wá ìmọ̀ tó ojúṣe ẹ̀tọ́ ajá nìkan náà wọn lọ nífẹ̀ẹ́ ìmọ̀ wọn nífẹ̀ẹ́ ìmọ̀ tó ọwọ́ gbọ́dọ̀ dàgbà kó ní mo ti dàgbà ju pé ìmọ̀ Kùránì ké lọ là tó bá léèyàn ọmọ Kùránì ké ẹni ké kéde pé kò lè ká pé wọn aláwọ̀ aláwọ̀ lè dé ìpàdé ọmọ Kùránì ké pẹ̀lú tẹ̀síbí kìí ṣe àwọn kéwọ́ alhamdulillahi rabbil alamin ìrọ̀ ohun tó mọ̀mọ̀ kọ́ríjà ìrù kéwú tí àwọn tó ń jẹ́ àwọn òṣùfáàgù tí wọ́n ń ké ní tíhun náà ló kéwò kìí ṣe alhamdulillahi rabbil alamin ó ti bà tó mọ̀ jẹ́ lọ́lẹ̀ bá wọn tó ń kọ́ kúrò tó ẹ̀kọ́ tó kàn ní ọ̀gá gbáyàn ìbọn kírun ní ìdè mọ́mọ́ kìí tìkú kìí lórí wọn ìfẹ́lẹ̀ mílíọ̀nù àwọn òpin à ìdè mọ́mọ́ fáti àkà ọ́ lọ́dún tí bàbá yìí ń ṣe Islam bàbá yẹn kí ọ̀la yẹn lọ́dún yẹn lọ́dún yẹn lọ́dún yẹn lọ́dún yẹn lọ́dún yẹn lọ́dún yẹn lọ́dún kí kò bá lọ kéwù tọ́rọ o ó ké pẹ̀lú ara sí rẹ̀ tí kò kàn ó jáde ó jẹ kó jáde tó o bá ti mọ kébẹ̀ lọ́lẹ̀ wà rẹ̀ ló kọ́ yẹn o mo ti dáre kan tó pé ó di ti sọ fún ìyàwó rẹ̀ ni pé ọmọbìnrin yìí alákọ̀wé ni wọ́n mo ṣe ń kéwù yìí mo ṣe ń kírun yìí ṣé kò ń jẹ àlùkìyàmọ̀ rẹ̀ kéré ọwọ́ láti wá táyà ìbò pé lọ́dún wá oṣù mẹ́rin nù ó fi ẹ̀rọ rẹ̀ tí ó dọ̀ ẹnìkan pé ẹlẹ́yà àtọ̀gbẹ́ fún ọba ẹ̀kọ́ oṣù mẹ́rin ó fi ẹ̀fí mọ àwọn súrà tí èké kó mọ̀ kó ha kó sì lè máa ké pẹ̀lú mọ̀kọ́rìjà ìṣòro ìgbà tó fi lo oṣù mẹ́rin yẹn wà lóde oúnjẹ mú bóyá tó ń bá rí ibi jíjọ àná padà rí múlùkù mú ó mójútó múlùkù láti wọ láti múlùkù wá sálẹ̀ kẹrìkọ́rì nǹkan mú pẹ̀lú kẹrẹ́wà pẹ̀lú tẹ̀jú ìdílé gbogbo mọ́ dùn rẹ̀ yóò fa bó ṣe yẹ kó fa tó ojúṣe tiwa náà lélẹ́yìn o ẹgbẹ́ ọlọ́jọ́ tún náà ó lọ pàtàkì yìí náà tó ìbẹ̀rẹ̀ ẹ̀mọ́ náà fi ní alukọ̀rán ìtumọ̀ tí mo ń sọ òun náà ni pé káwá táyì fún ilé kéwú wọ́n táyà ìfún ilé tí ó kó àtọ́ ẹgbẹ́ one hour náà ní pé ní ká lọ ìlú one hour ń ṣe máa rà fi pé ojúṣe wa ni ìkọ́nà kọ́mọ sáfà ní fún wa. bákan náà àdìsí náà ẹ̀lìjámù ìdè ní tàwọn tó ẹ̀ jẹ́ dúró yà wọ́n dúró sí yà tí wọ́n bá lọ sí náà yóò máa ráyé sá yóò sì tún máa ṣiṣẹ́ fún ayé. ìdìbò tó takú sí pé àwọn ò irú ẹni yẹn ó lè jáde oṣù mẹ́rin lọ bọ́ọ̀n bá ní kí ó lè lọ jáde à iṣẹ́ rẹ̀ ń kọ́ àwọn ìyàwó ní jẹun ní ọlọ́run amúṣọ wọn à ìlànà àlùkù náà fọyà ìlànà ó wà ní àwọn ìkáyà búrú oríṣiríṣi àwọn ẹlẹgbẹ́ àwọn ìkan rọ́ sí ẹnìkan onímọ̀lú ó ní wọ́n wá pẹ̀lú kó kálọ̀ jáde tí àmì ni onímọ̀ ní ìpínlẹ̀ rẹ̀ pọ̀ wọ́n ní à wọ́n ní bàbá mi mú tó wọn ní ìlú ni ẹ̀ wọ́n ní wọ́n á mú tó wọn ìsìláàmù ibẹ̀ gbà bẹ́ẹ̀ ó lè bá wọn lọ. gbàdé ó lọ́wọ́ yìí olùsù mẹ́rin gbàdé ó ti dé àwọn ọmọ olúwẹ̀ tó ti gbà kì í gbà kì í. wọ́n ní kí ló dé ó ní ẹnì kọ́kọ́ wà láàárọ̀ kókò bá dá wọn lúwẹ̀ lọ kókò <laughs> àwọn àwọn àdàmọ̀ndì ìmọ̀lẹ̀ tó mọ̀ gbèsè yẹn lẹ́yìn tó alùpùpù fi lórí báwọn o alùpùpù ó ṣiṣẹ́ tó tọ́lọ̀ bá ní kí wọ́n rówó owó di kọ́ hàn pé ọlọ́wọ́ bá kẹ́ àwọn àmọ́ wọn ò ní wọn fi owó yẹn ṣe fáàrí tó oníkìwó ní kéèyàn ní àǹfààní àti lè wọ aṣọ gidi kó wá mọ́lọ́dé dọ̀ káàkiri àdúgbò tó wá ní fọ́ọ̀mù ó lè rí àwọn náà nù ẹ̀dùn ní ìbùdó abú kan tó bá yẹ kí nígbà kiri a ah. ẹ̀rọ o tó alùpùpù náà ọ̀rọ̀ ayé wọ́n ṣe ayé wọ́n ti tẹ̀ ẹ̀sìn wọ́n sọ̀rọ̀ ayé sá yẹn pé wọn ò ní rí ẹ̀yẹ sínú ayé wọn ò tóra lẹ́sọ̀ sọ́nà sọ pé ní lọ́lá yóò rí bu ẹni yọ̀rọ̀ ọlọ́run láì tó wá ṣe àdúgbò fún yẹn kó mọ rí àpẹẹrẹ pé mo kẹ́ ọ lára rẹ ọlọ́run láì kẹ́ lọ́rùn tún náà ó sì mọ́ tó tó wọn onídọ̀tí lọ́kùnrin àti lóbìnrin wọn onídọ̀tí tó wọn ò sì ní wa ayé mẹ́yà yányá ìjọba àtàrí ìjọba yìí hà kó wọn ọba àtàrí sọ alùsùn náà wọn kì í ṣe náà tó bá kan náà alùsùn náà níbi ìṣesí wọn ẹ máa rí àjọmọ̀ ìbẹ́jọ rọ́ṣmọ̀ wọ̀lẹ́ wọ̀ṣídẹ̀ wọ̀lẹ́ ìjọba rí tó ẹ pápá tó ń ṣe wá sí ẹ máa rí dídẹ̀ nínú rẹ̀ ẹ ma máa rí líle nínú rẹ̀ ṣe pé wọ́n kàn mú orígun kan gbé nítèmi nítọ̀ máa ń dẹ̀ náà ni àwọn ilé tí wà tó lè ń do wa àbí gbogbo wà tó líle mú àlẹ́sọ̀ tó láwọn bẹ̀ fún un torí àárọ̀ oko ni kò sí kò sí iye ó ti dẹ́kun kan tó láti fún àwọn yẹn ti ń ké máa nínú ẹ sílẹ̀ sílẹ̀ sílẹ̀ ẹjọ́ tọ̀ ẹjọ́ tọ̀ torí kọ̀ọ̀kan àlẹ́ nìyẹn lè gbómi wá ẹ̀dá méjì fún àlẹ́ ní òkú ẹnìkan ti ń bẹ mọ̀áhùn òun kà máa ń kí òun máa ń pẹ́ lórí irun àlẹ́ ti yarí fún un àlẹ́ ti gbé fún un pàtàkì ẹ̀wọ̀n àrùn tó mọ̀ wá

náà lè gbọ́dọ̀ súnmọ́ àwọn àfà àwọn ọmọ ṣàlàyé fún ọpẹ́ kátó ṣe nǹkan báyìí ló mọ̀lẹ́bí wa mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ó ń lé lọ àwọn bẹ́ẹ̀ ṣe nǹkan báyìí ló mọ̀lẹ́bí wa lọ torí lòun bá ìlànà mẹ́rin kò sí tó burú mẹ́ ìyẹn dẹ́ mẹ́rin rẹ̀ tó tó ẹbí yóò lé yóò lé ìdíjẹ tó náà lọ amúlágbájá kò sẹ́ni kò síbi tí ò lè kò ọmọ dáadáa ni ọmọkọ́mọ ni àmọ́lágbájá kò tí ẹ̀ nílò bí kankan tí ẹ̀ túnà rẹ̀ jiná túnà rẹ̀ jiná aládìjú ni ibi tó bá yẹ kí èèyàn lọ ọ̀nà rẹ̀ ibi tó bá yẹ kí ọ̀nà ọ̀yẹ́kọ̀ ọ̀nà òun ní débẹ̀ bákan náà ẹni tó bá jẹ́ oníkùnrin náà bẹ́ẹ̀ máa fi dá wọn náà òun náà ní àlàájì ọmọ wọn àjọ máa ń ti náà oníkùnrin náà máa ń ní inú ìròyìn ńlá ńlá tí yẹn gbọdọ̀ ní lára òun náà ni kí wọ́n mọ dédé báyà kódà kí wọ́n àtìyàn kẹ́ ní èdè àìyedè èdè àìyedè kí sálábí náà lè yí alùpùpù náà lè ẹ wá ní ìdẹ̀kẹ́ sí ìdíra yẹn ọwọ́ lọ lè ń pè bá ìfọ́ àlọ́ ìṣòro ọ̀láì láta àjà òun ti òun ti lọ́balọ́ba ọwọ́ ń pè bá ẹlẹ́gbẹ́ ìfọ́ á ní jẹ́ tó jó sínú lọ àà ah, ah. pẹ̀lú tó jẹ́ sálàfí lọ aláìwò ṣe dédé tó alùsùn náà wọn ò ní ẹni kẹ́kẹ́ kí wọ́n mọ́ tẹ́kì wọ́n mọ́ wọn sí pé àwọn tó dá súnmọ́ wọn lẹ́rìí ju amẹ́ríkà wọn sọ́nà lọ wọ́n yàtọ̀ sí àwọn ẹ̀kọ́ ọ̀nà mùsùlùmí gbogbo tẹ́ bá ti kì wọ́n kì wọ́n kì wọ́n ẹ kì wọ́n kan tó dá nǹkan wọn lẹ̀ ẹ kì wọ́n kan ẹ̀yẹ̀ eh, Hasan eh, Albana ẹkì wọ́n tẹ̀wọ́ alùpùpù náà wọn ò níbi tẹ́ kì wọ́n náà tẹ̀blí kẹ́ láti kì wọ́n kì wọ́n kì wọ́n kì wọ́n ẹkì wọ́n lọ́dọ̀ kánìlá rí wọ́n alùpùpù náà ní kọ́lá tẹ́ bá kí alùpùpù náà máa ń tẹ̀lé mi alùpùpù náà mi dé àwọn kọ́lá dá ìdúmọ̀ rẹ̀ torí àìmọye ọ̀rọ̀ rẹ̀ tí wọ́n sọ láì láì kò rí rẹ̀ tó ọ̀tún ni àìlè orí rẹ̀ ṣé ìsìláwọ̀ ìsọ̀rọ̀ ọ̀rọ̀ sọ́ọ́lì sọ alùpùpù wọn kì í takò aláṣẹ gọ́vnà president wọn kì í takò wọn kọ́lá káwọn aláṣẹ yẹn máa fa burú nígbà máa ń ṣe ni kí wọ́n máa ń kìlọ̀ fún wọn ẹni tẹ́ bá rí ọwọ́ lọ́rẹ́ mẹ́mbà rí ọwọ́ dúró bí wá sí bóòlù kọ gọ́vnà èkó yìí wọ́n ní Sanwó-Olú ẹtù wọn tó tó fẹ́ ẹni yẹn ní ìṣòro ìṣòro ìlànà tí ń sọ̀rọ̀ bí lọ́nà láti ṣe tó bá ṣe ń tí ò dáa tó bá rí àǹfààní àti ráìtì rẹ̀ gangan tí lẹ́tà yóò dé wájú rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ tó bá rí àǹfààní àti dé wájú rẹ̀ gangan láti sọ tó ń ṣẹlẹ̀ yẹn fún ó ṣe bẹ́ẹ̀ tó o bá ti láǹfààní alùpùpù lọ́dà kẹ́lì orúkú náà nì. àmọ́ pé ẹ eh, ẹ wá ní àwọn sọ ní ṣe à á sọ gbogbo wa àtìkọ́ lè yẹn máa ń ṣe gbogbo wa àtìkọ́ ní àfa máa ń ṣe stages ni ẹlòmíì lè ní opportunity kó wọn ṣe wá àtìfá àwọn sájà wọn tó wà ní gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ẹ́ ṣe wá àtìfá wọn ló fún ẹnìyẹn gẹ́gẹ́ níta lẹ́bi sọ nìyẹn o ẹ̀yà àdúgbò gùn ó ní àlẹ́bi sọ̀rọ̀ sọ́nà rọ́bì ọmọ wọn ní àlẹ́bi sọ̀rọ̀ sọ́nà sọ wáyé pé من أراد أن ينصح لسلطانه أنتم على السواد فلا شيء النبي فلا يبدي له علانية أو قول السواد فيه تعبان مفروض فليتخلى بينه، تقول جواسي نكتر فليأخذ بيده فضلهم كشوات تقول فإن قبل فذاك ثم جواسي مطبع تقول أخي ما شرع له تلك الكلمة قال أخي ما طبع الحمد لله وإلا في غضب أقول أديت إلى حقك ودي يكون سواء أكفو سيكون شيء وشيء ni o túmọ̀ sí pé ọtọ́ mú kọ̀gbọ́n wálé ẹ̀bẹ̀ ti kálukú báyìí káàbọ̀ wá pariwo rẹ̀ pé àti kọ́kọ́ kọ̀ọ̀bọ́ ni òun ti gbọ́dọ̀ tẹ̀lé òun náà ìbúṣe wọn náà àti tẹ̀lé ìtọ̀rọ̀ fún wa bó ṣe wọn nù lànà nínú àlẹ́bí ni kẹ́lẹ̀ kan wá ní òun ti wá àti pé gọ́ọ̀mẹ̀ntì lọ́sà gbá fún òun lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ fún náà lórí àwọn ènìyàn ìlànà yìí tó lè ní kiri pé ìlànà tó ti rọrùn jù láti tún ìtẹ̀lé ayé ṣe lọ torípò àwọn tó ń pariwo ní ẹ̀fẹ́ bá pariwo gbọ́dọ̀ ìfẹ́ pariwo rẹ̀ jẹ́ orí ara jẹ́ orú onídìí táwọn èèyàn tẹ̀lú oúnjẹ gbé ẹ̀mí wọn gbọ́dọ̀ sí gọ́ọ̀mẹ̀ntì ìjọ tí wàhálà rẹ̀ bá dé ìfá òun ká lọ ìfẹ́ ìyàn rẹ̀ ti ẹnu tà ẹ̀rìn kí ló fà wọ́n ti mẹ́ni àwọn èèyàn gbóná ní ìdí ìjọba ó ti di wàhálà àwọn náà ní ojú sí ní ẹgbẹ́ tó aburú àbúrú ìṣàlẹ̀ ṣùkárùn-ún abúlé yẹn tó alùsùn náà yóò kiri náà lè fi dà wọ́n máa ń takò bídà ogun tó wà láyé wọn sábà ti dáná ìfẹ́ mi lọ pé bídà rẹ̀ bídà rẹ̀ lẹ́yìn ìlànà alùsùn náà yẹn rẹ̀ kò tẹ̀ sí bídà lọ́dọ̀ àwọn tí èso rẹ̀ kí ni bídà lọ́dọ̀ wọn wọ́n kẹ́ máa ń kárí gbẹ́mọ́ náà àdọ́gbà tí a mú ìlànà àtàbílẹ̀ tàbí fọwọ́ àrọ́ ju òní tẹ́bá ní ẹ̀dá kí ni bídà òní lálàyé ẹ̀dá kẹ́kọ̀ọ́ aláwọ̀ àpòjú ẹ̀ kò sí lọ́dọ̀ ẹ̀ tó abẹ́lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀rọ ẹ̀dọ̀ ọ̀jẹ̀lì kó mọ́tà fi wá ṣe kò ń bẹ́ ìdó ń jẹ́ ìlànà tó náà tó kọ́ kó ojú kó rọrùn fún wa láti máa tọ̀ wọ́n lọ fọwọ́ la síbi agbára rẹ̀ fọwọ́ la ìjọkàn ìṣẹ̀lẹ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم وعليكم السلام ورحمة الله sí àwọn ṣèkùwà abiola ìgbà ìṣẹ́wọ́lá tí